sórí ní ilé tá a wà yìí ìwọ ni mo rà fún. wọ́n tí ọkọ̀ tí ìyá àlejò onílé òkè ìsinmi èmi àti ẹ̀ á lè fi ra wálẹ̀ bíkọ́sẹ̀ mi ò ní fi ẹ̀ lẹ̀. ẹ afẹ́ rí yín ni sà. mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́. kò ní pẹ́ rárá. mo sọ pé mi ò ráyè ẹjọ́. wàhálà wà o. wàhálà kìí bá. ni ọ̀túnba gbé wa. ayé bọ̀ èmi mo mú jáde báyìí ọwọ́ mi ló dé sí. tó yẹ pé ìgbà tó dísáì pé òun fẹ́ lọ sí skul fẹ́ ṣe ẹ́ ǹdí ẹ̀ èmi mo fi sí skul mo sanwó skul ẹ̀ náà. ajẹ́bi méje ni every second every minute every hour ni máa ń lò. ọkùnrin tó ṣe àdúró oore bàtàbàtà báyìí fún ẹ ó wá sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ ẹ sílé ṣé kò yẹ kó gbàlù kó máa jó ni. ọmọ kò pọkẹ ọmọ kò pọkẹ má lọ jẹ́ kọ́ lọ káyọ̀ ọmọbẹ̀ tó bá ń sunkún máa rí wọn. ìyàwó ọ̀túnba rèé. láì ṣe Fáṣọlá tó lọ detect kámẹ́rà ní Lẹ́kì. àti pé ṣé mo sọ pé mi ò ní fẹ́ yàwó sí ẹ nígbà tí. ọ̀dọ̀ kò tètè sún sẹ́yìn kó má lọ yan ẹ̀kan níbi tó ti ní tọ́gbọ̀n. I'm ready to wrestle with anybody. so ẹ rí náà òwò yẹn kó o jòkó dìgà. irú ọmọ mọ̀pẹ́ ẹranko tí wọn ò mọ ìpìlẹ̀ wọ́n dẹ̀ tẹ̀bà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa jẹ́ níjẹkújẹ hàn hàn hàn hàn hàn. èèyàn tó kárí bẹ́ẹ̀ yẹn. ó yẹ kó tẹ̀ ti dàrú ìgbé ṣífù iná tẹ̀ jẹ́ kí n ò jẹun ó ṣe fún. èèyàn ọ̀rọ̀ dídí lè fọ ẹ ò dẹ̀ bá mi kọ̀ọ̀kan ó yà wèrè yìí. ẹ wò kó ní máa gbà yín láì kí máa wá síbi báyìí náà. ṣé ilé ti kàn máa rí ìfẹ́ ọmọ yẹn náà wọ́n wá sọ fún ẹ pé màá tí wọ́n ti jọ ní ẹnì kẹfà pọ̀ ní ọwọ́ tó. bàbá